adúpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nábì ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ bẹ́lẹ̀ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àfẹ́ àwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa لما جاءت الأدعى علم شاف يقول وقلات الكلام كرا تعطي سيدبيك سوء تبعن بقى أميتون دي جوكي لولو في سيريوسو شوال 1447 عم بعدكم تفسير ولا المركز ومركز أم البناء على الخطاب الإسلامي نايمة سورة عين كيلو صوت النملي آية كيفي أبي يعني؟ لا تجيرا تفقد طيرا فقال ما لي أرى لا أرى أدهدا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بذل سلطان مبين حديث حديث عن نبي سليمان عليه الصلاة والسلام ọlọ́run ọba ní akọ́ àwọn sójà ti rẹ̀ fún nígbà tó ń lọ pẹ̀lú àwọn sójà wà ó ṣe rọ̀lú Sulaiman àjọ lóòdò kí ló wà fẹ́lẹ̀ nínú àwọn ìrìn àjò فقال النبي صلى الله عليه وسلم مالي لا أرى هدهدا كيلو ثلاثين يوري هدهدا أياتي يوري ناني هدهدا كيلو ثلاثين يوري هدهدا أم كان يرجع ابن أبوة عبسه كواسي جلونني لأعذبنه عذابا شديدا والله يعني سمان بوا والله ما في أسلك خجيه wọlé ìyá tó ní kókó máa fi jẹ àwọn èèyàn ní kò bá já ìyá rẹ̀ kúrò ní àbọ̀ tẹ̀sí ní pé kò bá já ìyá rẹ̀ kúrò ní. àwọn ọ̀la àwọn ọ̀la àlà àzùbánnàwò àzùbánnàwò àbí kí n tiẹ̀ dú kí n tiẹ̀ dú kápá kádù kápá fún ìlú sí púpọ̀ wà wọn. àwọn ọ̀la àti ẹni ìṣòótọ́ àbí kó mú ẹ̀rí tó fún ẹni rẹ̀ wá kó mú ẹ̀jọ́ rẹ̀ wá nígbà táwọn anábì Suleiman dé àwọn èèyàn ní èyí tẹ́lẹ̀ tí ó dúdà dé àwọn tó pàdé lójú ọ̀nà jẹ́ ààhú dúdà èyí ọmọ ti dára tí ló dé ẹni bàbá anábì Suleiman ti lérí pé òun ó ju ẹni àbí kó fi àti olùkòkò jẹ́ àbí kí ni fún ọ̀fẹ́ sọ ẹlẹ́kẹta pé àbí kó mú ìdí ọ̀rọ̀ tó fẹ́ tẹ̀lé wa وقف جميع وقف عن الله وقف بإباهي الله أبا مسئل ممي ديارة فلما جاء سليمان نام فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين امرأة تملكهم وأوفيت من كل شيء وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبئ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم دي أدوة بداية ثم بيرو تمقص غير بعيد وفي إكباد تدع كفي سلمان بلوري ودي إكباده من الوجود أبادين فقال أحبت ما لم تحب به ọ̀gá mo rí jẹ́

أما وجدتها وقوم أيزلون للشمس دعاء تنسيب لكن مريهم مبريين وقومها أتوانا نارا أتوانا نارا يزلون وندت فمون وندت ونسجد فمون من دون الله يتفون وضع وزيان لهم الشيطان وآمالا الشيطان سنجوان الثلاثة فوها قدوا له أعمالا وصدهم عن السبيل أسقى بهم لجنة تعالى ذكو منا وهم لا يهتدون ودن يومنا أن لا يزدوا لله ككما كما سجود فلان وباني الذي يخرج الأبعى في السماء ذلك من السماء ومجادل والعرض كله ويعلم ما تخفون ولو بعضهم من تأتي وما تعلنون لكن تأتي فاسدان بقى ọlọ́ọ̀bà allahu ọlọ́ọ̀bà allahu la ilaha illa hu tí ó sẹ́lò bí i tẹ́ kàdé ìfẹ́ fún nìkan tó rabbul arshil azim ọba tó ní àlàárà tó tóbi jùlọ tí a kọ́mọ jẹ́sì fún wọn jẹ́sì fún ẹlùmí lẹ́yìn ọlọ́ òun اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم ثم تول عنهم فهم ماذا يرجعون قالت يا أيها كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني nígbàtí húdúhúdà ròyìn fún nàbí láì suleiman nípa bìrìkìsù kan النبي سليمان قال سننظر أصدقت أم كنت من الكاذبين أما nígbà sọ̀fọ̀ní sí àmà bọ́yá òdúdó lọ sọ ni àbọ́ òkúrọ̀ ni kó lè bá bọ́kùn bí yàtá fi jọ ni kọ́rọ̀ ya nàìjíríà tààlà ìlara ilẹ̀ abdikita bí hàdà ó ní mú lọ́tà lọ́tà mi lọ́jọ́ ọkọ̀ dàpọ̀ nígbàdà mi hàrà fàlù kọ́yé ilé yìí kó bá débẹ̀ ni lọ́jọ́ bá wọn sọ̀rọ̀ ọ̀gá ọ̀sọ̀ lẹ́jà yẹn sí wọn ni mọ̀tọ̀ wọ́n la àná wájú kọ́ dàgbà kọ́ fapò fún bẹ̀ wọ́n bá wọn kawa قال يا أيها الملو أولئي كنسل أي دمامي إني ألقي إلي كتاب كريم آه لا تفوقفني على قليل يوم إنه من سليمان متى يدبع سليمان وإنه بسم الله الرحمن الرحيم ونبدأ يقولون قولون وبا أجوكي أي أتكيون ńlá táàlù àlẹyà má ti dira gàtí mi o bá ti lẹ́tà yìí má ti dira gà má bẹ̀rù sọ̀kọ́ yóò fẹ́ yẹ wà bí kékeré kan fún ẹ̀kọ́ fẹ́ wọ́n sí o wà á tó ní mùsùlùmí wà á jẹ́ wà pọ́n àti kọ́ àgbà islam kọ́ àgbà islam má ń ta àyà mi má ń sọ́lá bọ́kà gùn mi ẹ̀yìn mọ́ òru à àwọn àgbàlagbà àwọn ẹni ńlá ń kọ́ ọ̀tún dùn tó bá fẹ́ request nǹkan lóyè nabi ilahi suleiman ti gafe yẹn ojú wa bá dùn kí sọ àwọn tó kọrọ pé inna omi inna omi min suleiman wa inna omi bisimilahi rahman rahim eléyìí ọ̀rọ̀ tẹ̀síwájú ni kò sí ní lẹ́tà nígbà gani anla ta'alu alayhi mọ́sí bẹ̀rẹ̀ àti yóò mọ́sí bẹ̀rẹ̀ àti lẹ́tà mọ́sí bẹ̀rẹ̀ àga wà tó ní mùsùlùmí kó wá ba islam gbọ́dọ̀ fọlọ́ wa nígbà tó lẹ́tà àdúgbò bẹ̀rẹ̀ kí n tó kí lórí kọ́ قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون nígbà tí àhódúwúdà tó gbọ́lẹ́ta fún ẹ̀tọ́ gbọ́lọ́ bilkisu pẹ̀lú àwọn ẹ̀wà rẹ̀ tí bilkisu kalẹ́ta yẹn wò tán karabiya ayyuwar mala aláyé kansu ayé gbìnàmí aftuni fi amuri ẹtì fatawa fún mi àwọn tó délẹ̀ yìí yóò lè dátọ́ ẹfún mi ní mara ẹtì fatawa fún mi ma kuntu kàtí mi ò ní mi ò lè bí ọ̀rọ̀ bá nǹkan kí ara mi ò sí ó di ẹyin àtàtà ṣàdó tẹ́bà mú tẹ́bà jẹ́rìí sí i láti mọ̀ ntáàsì àwọn ẹmẹ̀wá rẹ̀ àwọn táwọn náà ní agbára kálù náà ní olùkó wàtún olùbáṣun ṣẹ̀dẹ̀ wọ́n kọ́ nira wọn náà kọ́ọ̀lù wọ́n dé àwọn ìwọ̀ náà ní wọ́n bá sọ sẹ́dẹ̀ àti ní ewu lọ́wọ́ tó lágbára alìsàbùrú sèyàn kò sàbùrú àfihàn sẹ́dẹ̀ tó lè wọ́n amúrò ilé àmà ń gbàtọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfọ̀ntán jìsáì bá wẹ̀ wọ́n amúrò ilé kí fanzoro máa zà àti àmúrò bá wẹ̀ ní kọ̀kọ̀rọ̀ àwọn láti kàtó bá bá wẹ̀ lè kò mọ́ kálí máa lè kò mọ́ bá wẹ̀ kọ̀sọ̀ nabi ilayi suleiman kọ́lẹ́dà sí wọn náà eré jábọ̀ tó mú wa nígbà tí bìrìkìtì sọ fáwọn èèyàn rẹ̀ pé kó fún onímọ̀ràn ìmọ̀ràn tó mọ̀ pé tó bá wù ẹ́ àgbàkẹ́rẹ́ lọ́wọ́ tó bá wù ẹ́ pàṣẹ máa bẹ̀ àti àmúrún tó bá wù ẹ́ nípa paláṣẹ kọ́ọ̀lẹ̀ bìrìkìtì wà gbé àwọn ọba tẹ́rí iná mọ̀lúkà àwọn ọba ìgbà dákàlù kẹrìyà tó bá wù lùkàn àṣùfẹ̀dù àwọn bàlúyẹ̀ jẹ́ jẹ́ ni

àwọn amójú ọba ama bọ́n ti gba àwọn ẹ̀bùn yẹn ní owó ọ̀gbá ní àmà ọdún ọ̀kan náà àwọn ẹni ńlá ní Kaduna yìí ìdáwọ́nà ọ̀sọ́kùtù ọlọ́wọ́ akẹ́ onímọ̀ta àfáàkàwà kì inú àwọn fàdánláwọ̀ wọ́n hali ni ibi kan wá tẹ́ kápẹ́ sílẹ̀ àti ìrọ̀gbọ̀kú nǹkan tó àwọn àga ńláńlá sílẹ̀ àwọn àga ńláńlá àwọn ọlọ́lá wọn ni kò mú lọ bẹ̀ kó túùsì bí wọ́n fẹ́ gbà ní ọ̀nà méjì nígbà tí àfa yẹn bí lè máa pé àfa ayé ni bí àga ńláńlá yẹn lọ́rọ̀ jókòó sí ìjàdá ọ̀nà dé ní àwọn ọ̀nà ìdánilẹ́yà ilé ayélujára ẹgbẹ́ fẹ́ dáadáa ibi bíbí ráìsì ìbádà ibi lẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó dúkò sí bẹ́ẹ̀ ni Bilkisu ti fún anabi Suleiman ó rò pé ayé ní fẹ́ ni ó ní inni mursalatun ilé ibi hadiya á fi ẹ̀bùn yẹn tó àkógó ìgbà wọn kan amawari ti àbẹ̀fó bẹ́ẹ̀ gbà ní bóyá tó pé àwọn ọ̀fẹ́ ni o a náà lọ agbogbo sí àbí àtẹ̀lé tó bá tó wá sí tí ká gba ìsìlámù náà kí ló máa ṣẹlẹ̀ fọlá múná já àṣọlẹ̀ ìmáàna. fẹlẹ́ múná já àṣọlẹ̀ ìmáàna kọ́ọ̀lá àṣọlẹ̀ dúnà níbi máàlì fẹ́mà àdáníyàwó fẹ́mà. آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون الله بابو بطبخوا جالي ما في الشيء دعوة بلا سليمان الله في دعوة الله في دعوة لما جاء سليمان قال أتمدنني بمالي ما وقفوا ما يبني لدى سليمان آه sẹ́mi lẹ́ra máa fi owó jọ lójú ẹbí lẹ́ máa fi nǹkan ayé famara fẹ́sì bí sùn jọ lójú nǹkan ayé jùmáàlì ọmọ àtàní ọlọ́ ọ̀káyọ̀mí máa àṣà ntọ́lọ́n sí fún pọ̀jù jọjọ́ fún yín lọ ntọ́lọ́n sí ebi ó pọ̀ ó dájú ntọ́lọ́n sí fún yín lọ kí lọ́wọ́ ẹgbẹ́ máa jọ lójú lọ́sàn-án àfa dáadáa nǹkan ayé òbúrọ̀ máa jọ lójú ìmọ̀tọ́lọ́n fún yín ó gbogbo nǹkan lókù lọ. bára antum bí hadiyati um tẹfrahun àyè máa ń sefa àríkàlú Eh, nǹkan tí ẹkú jọ nǹkan ayé dẹ́gbẹ̀rẹ̀ ẹlẹ́jọ́ ilé ìmì ẹkọ́ padà lọ ọ̀nà àti ẹni náà olùdó lóòdì kọ́ ẹ sọ fún pé à ń kọ́ àwọn sílẹ̀ àti bọ̀ àwọn jagun lákòó wa bá agbára ni bìrìkìsì náà gbọ́kànlé ó ní náà wa tàbí ṣẹ̀dí àwọn náà wà sójà wa tí ó gbéra láti i pé tó bí wọ́n ti bẹ̀rẹ̀ ní òòyì àmọ́ òfin àwọn sójà kò ní lù àwọn sójà àwọn sójà gbẹ̀gbẹ̀ tó jẹ́ èèyàn gbogbo ẹyẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ kò ní lòpọ̀ wọn ọ̀nà ní omina àwọn àgbélà alìmọ̀ wọn gan pẹ̀lú yẹpẹrẹ alìmọ̀ yẹ pẹ̀lú yẹpẹrẹ mina àgbélà wọ́n ń sọ àgbẹ̀ lẹ́nu yẹpẹrẹ lẹ́nu yàbùkù àwọn ìmọ̀ fi gbẹ̀ngàn jọ ó ní wa olóyè Suleiman قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها نور أتهتدي أم تكون من يفترون نبي الله سليمان هنا انبات تدان قدام بوي فدا àti ìròyìn àdá lọ́kàn gbogbo dání òun náà ni Aga. ọba lọ gbúdọ̀ àga tó wà ní pálọ̀ báyìí àbí tó wà ní yàrá báyìí ó ní àyè nínú àga yẹn o àga yẹn ló gba ọlọ́kàn sùn lónà gbà ah, irú àga wo ni àga tí irú wọn kàrà yá ayé wo tó àwọn sójà ọba pe àwọn kánsù rẹ̀ ayékùnmi àti yẹn ní ibi rẹ̀ yẹn ọlá rẹ̀ yẹn bàbá wa. قبل أن يأتوني مسلم قبل وعدوا أبا إسلام تقبوا أبا إسلام رضي فقد إسلام في أبا إسلام قال إفريت من الجن وقاك أبا كنوا ويغزنوا وقال هذه كانت تجيين تكو أبي ماذا تقوم بقائني هي لا تقول ما بولا من تجوه أفاق دور يجي على جوني إفريت من الجن وقاك أبا كنوا ويغزنوا تكو سيطوني قال افرد من الجن يودكم ونودكم يقول ولا لا يكرس فلا جباهم هل بعث بني ولي من الجن انا اتيك به ما بغي اقال روا قبل ان تقوم من مكانك سوى دكاتو فاري ميتين كانسو تفاشي ميتين كانسو تفاشي ميتين كانسو تفاشي ميتين كانسو تفاشي وإني عليه لقوي أمين إني ملبرة تبه إن تبي سوكتاني نبا أبقى هوا أبو عالم ودودي ما وفابا أفا جماعة الإسلامية only three hours ní meeting wọ̀nyí wọ́n máa bẹ̀rẹ̀ ní nine wọ́n máa parí twelve ìrìn àjò Jerusalem sí sábà àtúntì wáyé ìrìn àjò three hours ní. That is your one and one thousand five hundred kilos àti ìbọn "Bona, one thousand five hundred kilos lo three thousand kilos so gbẹgbẹ wọn ní awa kọkàn pẹ̀lú an hour wọn ní three hours ọ̀kan náà ọ̀gbọ̀n ní ìran ní three hours ní nàbọ̀ gbé àgàrẹ̀ wa ọ̀kan náà tó lọ fún ní mà kálá lẹ́bi ń bẹ́ ọ̀ ẹ̀yìn فودي أكن دعفني ما ترى ما واسك لبراني أنا آتيك به قبل أن تر أن يرتدع إليك ترفض كتسجو كتسجو أجوز أجوز أجوز أجوز يعني كتسجو باي أوي الله أكبر أوي باي فلما رأى مستقر مستقر وقال وقال عن أتوى العيرة أوي وعنده ba krị aa e ebua ọbaụ e aba lụe ee ụa a e ama akkụrụ abụha lai ومن شقر عند يمر فإنما يسلم الأمر في العرب ومن كفر بقول يرى يمر فإن الله الله بعثه بيت فيه الله غني إن ربي غني كريم ونام يا بلد الدبورة يعني دبور فلت يعني ودي الله بعثه جاب موري سلام وبالله جاب موري سلام جاب وكان وين يريد تعمى فيه إمام أحمد بن أنبال رحمه الله إمام بن أنبال الله في إراق الله في إراق وعد به الوالي وذكيه الشايكة هنا تكيه الشايكة مغلا في الشايكة جوانا وعن الجبال في القسمين كان إراق كبير في القول ومزاك قوة جسوه nígbà tó dé mọ́ra sí àwọn tí wọ́n ń jẹ́ bèèrè àdì mọ́síláṣí àwọn kí àti mọ́síláṣí wọn ní kò káyì àwọn ìgbàlejò ráyè kí wọ́n ti sùn ní mọ́ra sí ló bá bọ́ sí ìta mọ́ra sí gbangba mọ́ra sí ló bá sùn rẹ̀ ló bá kí á ni àní kò káyì ló bá mọ́ra sí àti tá mọ́ra sí ti mọ́ra sí gbàǹkankan náà ni ló bá wọ̀ ló bá ilé kan tó wà lẹ́gbẹ̀ẹ́ náà bá wọ nínú ìlú wáṣọ lẹ́nu àti ilé ẹni eré kan yìí eléyìí bá jáde bá rí ká ah, ẹni ọlọ́yin mùsùlùmí nì arákùnrin kí lọ́wọ́ ọ̀gá anìrìnàjò ah, ní mùsùlùmí ẹ̀sùn náà sí oníkòfẹ́ yìí àyè ah, wà wá sí ilé ọ̀dọ̀ mi tó bá wọlé wọlé rẹ̀ lọ lọ́tọ́jú ọwọ́ àti pé ẹni tó gbòó lálejò yìí gbogbo máa ń ṣe pẹ̀lú ìrántí ọlọ́run نذكر الله عشق ومعطف سبحان الله الحمد لله لا إله إلا الله تمس قد قصني سؤال ساعة من قبل تجاري ما تقول قلوبة إما تذكر من تذكر لما عمل يوم تجدي رضوان جوكين وصباح ودلاردي هل بالبقبول أعقل بلا شيء ذكر وانا أعقل الله ما ولكن مجدد أنا مجدد أي ذكر شان وكان سيدي تبيني ẹni lọ sí ọlọ́wọ́ ọba gbogbo ní mo fẹ́ràn lọ́sẹ̀ fún mi gbogbo ní mo fẹ́ràn lọ́sẹ̀ fún mi àyàfi kíní kan ni mò ń fẹ́ tẹ́ lọ́wọ́ sí ṣe fún mi mo sì mọ̀ pọ́lọ́ wọn ṣe fún mi sẹ́yìn gbogbo ní ọ̀dọ́ mọ̀ fi dúpẹ́ lọ́wọ́ fi ṣàkàlọ́ alhamdulilayi ṣẹ́fún lọ́wọ́ ọba ní kíni nǹkan náà tọ́ wọn fẹ́ tọ́ ó ní ìmáàmù alùsùnà ọ̀jọ̀mọ́ mo máa ń rẹ̀ ìmáàmù amadu lambert mo máa ń rẹ̀ mo máa ń bẹ lọ́wọ́ bá akọ́jọ́ kí n fojú kàn fi dúkú mo wá ṣe ẹ̀fọ́ láti rí ìlú ìwárí òun nìkan ní kékeré ní mọ́mọ́ amadu ń dùbà ètò tó kú ìwà ní mọ́mọ́ amadu abẹ́rẹ́ ní arákùnrin obìnrin níbi oṣù ní lèyìn sọ fún ọjọ́ ìwà rẹ̀ olóbìnrin mọ́mọ́ amadu náà ẹni ní mọ́mọ́ amadu náà àti nítorí àdúrà rẹ̀ lọ́gbà wọn fi wọ́ mi wá sí ẹnu ọ̀nà rẹ̀ ó bí wa mọ́mọ́ amadu náà ń bẹ̀ mọ́mọ́ alùpùpù náà jẹ́ ó bí wa tó ká إن شكرتم لأزدادكم به ولئن كفرتم إن عذابي لشديد إن شكرت بدا دبوا ما رسوله ما سكتوا سبحان الله الحمد لله كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم يقول لك كيف بعد جلوه يبعد pàápàá jùlọ tó wọn bá kẹ́yìn kí bàbá sọ̀rọ̀ alákòyìn tó sọ tó bá dúlóòrù bí subhanallah bí abdi subhanallah al-azim لا أشهد أن لا إله إلا هو عبده شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر في بعث تهجل تبع تبع سالوت أنا نفكر كيما بكلا أولي نبي الله سليمان أولي علوه فتاتني ومن bẹ́ẹ̀ máa jẹ́ tó mórí abala ìmórí ọlọ́ọ̀bà à ń bẹ̀ ìwárá tó mórí ọlọ́ọ̀bà wọn káfàrà bí wọ́n bá yàrá ìmórí fa inna rabbi ganiyun karim ọlọ́ọ̀bà ọba tó gọlọ́rọ̀ ní kò nídìí ọpẹ́ rẹ̀ gan karim ọba tó ti ni ọba tó gbogbo àpẹẹrẹ tiẹ̀ ni kádùbà yàrí èyí ká kásọ̀ sí dédé ẹni bá kásọ̀ fún ọlọ́ọ̀bà ìdíjọ́ mi sí ìlú àkórí ọlọ́ọ̀bà tánú wọlé àtàlùkẹ́yàmù بلد وعم يرونه وبعد مزا في كلام سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد هو لا ملك لنا القرآن كفين القرآن كيف القرآن لا إله إلا الله وحده لا شريك له ìjọba ní pé nùhídù àna akra al-Qur'an wa ana raqi wa sajid wọ́n kọ̀ fún mi kí n tí Qur'an yóò kú àbí sujud wọ́n sọ pé wọ́n kọ̀ fún mi láti ṣe zikir àbá ṣe ṣùgbọ́n àmàlùbí aláàbíyìn ìbá ń dáhùn zikir oríṣiríṣi èyí tó lè ṣe ń sujud ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin àmà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala yẹn ní ṣe ní sujud ó di wa bó ṣe rí nìyí القرآن ونجي مكان سجود أتركوه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد النبي أفضل ما أقول والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير انت لا العدل تبي ما وصوه حتى النبي رضي الله عنه لا إله إلا الله ناس القرآن كله إذا جلست قال لا إله إلا الله وحده لا إله لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له لا الملك ولا الحمد هو على كل شيء نفس حديث أبو أريد القرآن بك أن يكون سبحانه أبو أريد وروي بقى زين ọ̀gá ó sì gbàgbọ́ àwọn ọkùnrin rẹ̀ nìkan olóòwò sí ìkàkùnrin ọ̀dà àwọn òyìn ní ìṣẹ́ wọ́n lè rí o àwọn náà ní ká kúrò àlàbí parí sí parí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsìnbáyé tó àdókò tí ẹ̀ bá ní kúrò àlè. Yes, because it's not. قال وانس حلل على أمة إيه؟ حديث يصدقوا عن دين بجد الرحمن لا تي اللهم ربنا اتينا في الدنيا حسنة اللهم اتينا في سو ده قال اثبات للناس في القران للناس في حديث ودي يا وكاشا ما ما